rẹ̀ rojọ́ tán ó gbóná jọjọ ó gbóná jùlọ lọ a ti ṣe ìrísí. ó gbóná ó gbóná lalalalala ó gbóná jùlọ lọ tó pẹ́ jàdá lọ́wọ́ ló sọ wípé àjọ tó jùlọ lọ ṣé fòfin tó ń ṣàṣeyọrọ ìṣirò ó kò ní bàbá ní àwùjọ òwú ìwà láàbí dáadáa ní òfin olùgbàlà tó tó gbóná lọ lẹ́nu ayé ní ìdáná mo sì rẹ̀ bẹ́ẹ̀ lọ sí ẹ̀ àwọn iṣẹ́ àtọ̀rọ̀ wá iṣẹ́ wá láti wáyé Drama Ministry International first court ní ọjà sílá ibi ní ọjà òyìnbó màsánà ọgbọ́n náà ní ọjọ́ ọgbọ́n tó fojú gbọ́n nípa kí àwọn iṣẹ́ àdúrójà ìròyìn tí wọ́n lájà wọlé ọlákẹ́yẹ mẹ́rin òyìnbó màsánà àti ìjàpàkù àti wọ́n gbọ́dọ̀ jùlọ lọ ọ̀rọ̀ ọ̀yọ́ kò dùn ìyá ìta òyìnbó iná làálàá ẹ̀rù tọ́jú tó gbóná jọ̀jọ̀ ó gbóná jù náà lọ láti ṣe yìí sí ojú tó rí níta òun. ẹ sí wẹ́wẹ́ màá wá gbé ẹ̀mí ṣó yẹ. jáde kú. Hmm, misconception ẹ lé ẹ mú ẹ sá ẹ bò ẹ kì ẹ lù ẹ pa áá kí ló ṣe mo ti bọ́ eléyìí lékenka ó búra gàdàbúyọ̀ kí ló dé ọmọ adarí oorun ayégbẹ̀wò lọ́rùn kádàrá wọn sàkúnlẹ̀yàn sí kolobo ọ̀kàkà ọ̀kà birikiti kókó kàkà àtúpalẹ̀ ìrírí ayé ńlá àdìtútútù ara mo ti bọ́ why prejudice èyí ti rí ayédòkúsọ àróróróró òróróró kóso birikiti okòkò birimu biribiri òbíridoríkodò dàmúdàbò fìtì nọ́tì làásìgbò lálálálà lórí wàhálà pàgà wàhálà lóríṣiríṣi onírànràn ni wàhálà nínú ayé sinimá yìí ló sì sọ lójú egungun ó sojú abẹ́nìkò ó tún pẹrẹpẹrẹ àṣírí àti bọ́ lọ́wọ́ ogun àwọn ọmọ ọlọ́run tó gbójú gbónú gbóyà ló péjọpọ̀ nínú ẹ̀ Joshua John James rántí àkànbí wọlé ọ̀làlẹ̀yẹ Emmanuel ojo múyìwá craig moses ààrẹ rẹ̀mí ọlọ́run nísì mo ti bọ́ fojú bàtà látàkàtà iléeṣẹ́ Camry Drama Ministry International first floor tèmítọ́pẹ́ Fila, gb area ògbómọ̀ṣọ́ mo ti bọ́ lórúkọ jésù. àlàáfíà fún eléyìí o. dadi <laughs> ẹ wọlé sà. rárá yọ̀fẹ́. ẹ sà. ṣé dáadáa ni. adúgbò lọ́dọ̀ lọ. how's everything. so fine sir you are welcome. ẹ pẹ̀lẹ́ gan ni. it's a pleasure having you. ṣé ìbínú pé mi ò sọ fún tẹ́lẹ̀ kí n tó máa bọ̀. a ah, ó rí àwọn lẹ́nu lóòótọ́ bọ́ ẹ kò sí problem kankan. ẹ pẹ̀lẹ́ <laughs> ẹ eh, madam kọ́ àwọn ah, ti jáde wọn jáde. ẹni bẹ́ẹ̀ nǹkan mo tẹ̀ fẹ́ rí. Eh, <laughs> ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni um, actually ìgbà tí mo ń study bible lọ́wọ́ ní ìrọ̀lẹ́ náà ni ọlọ́run ní pé mo gbọ́dọ̀ tètè wá rí yín o ah, èmi náà wà ní pé òkè eh, mo gbọ́dọ̀ òbí ọlọ́run um, ṣeré actually ọlọ́run sọ fún mi wípé àǹtí mi gẹ́gẹ́ fúnra mi àtọ́pẹ́ ọlọ́run sọ fún mi tuntun observe pé bóda yàn fẹ́ tí a mọ̀ tẹ́lẹ̀ kún ní bóda yàn fẹ́ tá à ń rí ń sìn bóda yàn fẹ́ nǹkan ti yàtọ̀ ògo ọlọ́run ò farahàn dáadáa nínú ayé yín mọ́ ṣèbí nígbà kan ọlọ́run ń gba ọwọ́ yín láti ṣiṣẹ́ àrùn tó lágbára gidigidi gan hmm. bóda yàn fẹ́ life yóò wá correct pẹ̀lú ọlọ́run. Mm. nítorí pé life yóò lè wà correct pẹ̀lú ọlọ́run ministry yín sí àwọn ènìyàn lè correct A looking inward something is strong somewhere something is strong somewhere bọ́ra yẹn fẹ́ easily ń sìn ilẹ̀ máa ń bínú very easily kankan kankan kankan ta yín lára kíákíákíá tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má bínú sà ṣùgbọ́n sẹ́rí <laughs> tó fi dìgbà tẹ́ ń sọ̀rọ̀ báyìí mi ò lè di kókó mo lè di kókó mú nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ. nípa oore ọ̀fẹ́ Kristi mo ń gbàdúrà bó sì yẹ mo ń gbàwẹ̀ lásìkò mi ò mutí mi ò gbóbìnrin mi ò mu sìgá mi è parọ́ mo wẹ̀ mo yán kànkàn tẹ́ ẹ bá gbé mi sórí òṣùwọ̀n pẹ̀lú ògo Ọlọ́run mo kójú òṣùwọ̀n. Brian fẹ́ ẹ kíyèsára ẹ kíyèsára ọ̀tá ẹ̀mí ìyéhun èṣù tó bá fẹ́ mú kìrìsìtẹ́nì mọ́lẹ̀ tó bá fẹ́ bà ti kìrìsìtẹ́nì jẹ́ kò ní wá straight a lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn ọgbọ́n àdàmọ̀dì láti mú kìrìsìtẹ́nì yẹn dé mọ́lẹ̀ kò ní lo àwọn nǹkan tá à ń pè ní ẹ̀ṣẹ̀ ńláńlá bíi olè jíjà ìpànìyàn ẹbọ gbígbé kò ní lo owó ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kéékèèké ni ó ń lò àwọn nǹkan díẹ̀díẹ̀ wọ̀nyẹn ní fi ń ba ayé ẹni jẹ́ àrùn jẹjẹrẹ kìí ṣe òjijì máa ń pààyàn o yóò máa jẹ lọ́ni yóò máa jẹ nǹkan náà lọ́ni yóò máa jẹ títí títí títí tí yóò fi jẹ tán hmm. ẹ wò ó ìbínú pọ̀ and easily lè máa wọ́n edited. mo mọ ìdílé tó jẹ́ pé ordinary bọ́n ṣe ń lo eh, ìfọ owó eh, ọṣẹ ìfọyín ló tú wọn ká lónìí. ọkùnrin yẹ òkú kó máìndì ń tẹ tí ẹni pé kó sáà ti lò ó kò síbi tí ò ti lè tẹ ó lè tẹ lókè ó lè tẹ láàrin ó lè tẹ nsàlẹ̀ eléyìí ò tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn ìyàwó fi ìpè dìbẹ́tì ní kókó máa tẹ̀ láti sàlẹ̀ máa tẹ̀ láti sàlẹ̀ wọn kò máìdí ń tiẹ̀ àwọn mí ordinary bọ́ ṣe ń sùn nìkan lásán ní tú wọn ká ọ̀gá ni òun tẹ̀ òun wá irọ́ òun ò fẹ́ kán tọ́ná sínú yàrá ìyàwó anirọ́ irọ́ irọ́ irọ́ fan lásán mi tẹ̀ máa ń pọ̀jù alálẹ́ àná ọgbà tó yàwó ó sì ń lo fan nínú yàrá àwọn nǹkan kéékèèké wọ̀nyí ní ń ba kìrìsìtẹ́nì jẹ lónìí ṣe rí bíbélì pé àwọn nǹkan kéékèèké wọ̀nyí ní kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ bá bíbélì ẹ sì sí orin solomoni orí kejì ẹ̀ka ẹsẹ̀ tó ẹsẹ̀ ká ẹ̀ tó kù orin solomoni orí kejì. orin solomoni. ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. ó ní mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó ń ba èso àjàrà jẹ́ nítorí àjàrà wa ní ìtànná. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké wọ̀nyí ló dúró bí olùdènà ló dúró bí òkè jíbátì tó ń ba àjàrà ìbùkún ọlọ́run tó yẹ kó wọlé tọ̀ wá wá jẹ́ àwọn kọlọkọlọ kéékèèké wọ̀nyí àwọn ló sì ń pa ìbùkún ọlọ́run tí ó yẹ kó wọlé tọ̀ wá wá jẹ́ àwọn kọlọkọlọ wọ̀nyí wọ́n sì ti fa ìkọ̀sílẹ̀ àti ìyapa nínú ìdílé irọ́ pípa díẹ̀ ìlara ìjòwú ìbínú ìbáyérẹ́ ó ṣe ni láàánú lónìí pé ọ̀pọ̀ kìrìsìtẹ́nì tí wọ́n ti ní ẹ̀rí eré ìgbàgbọ́ tí wọ́n sì ti fẹ́ràn ìgbé ayé mímọ́ nígbà kan rí ni wọ́n ti ń yíra nínú ẹ̀ṣẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ àti ìfẹ́kùfẹ́ ayé ìhùwàsí wọn àti ìmúra wọn kò tiẹ̀ yàtọ̀ sí ti àwọn aṣẹ́wó àti àwọn mẹ́ríwo mo mọ àwọn oníwàásù pẹ́pẹ́ àwọn òṣèré ẹ̀mí àti àwọn olórin ẹ̀mí pẹ̀lú tí wọ́n ti fìgbà kan rí wàásù lòdì sí ìbáyérẹ́ ṣùgbọ́n báyìí èṣù ti pa wọ́n lẹ́nu mọ́ wọ́n sì ti lajú ju bíbélì lọ àwọn pẹ̀lú ìmúra wọn kò yàtọ̀ sí ti jésébélì àti dẹ́másì ká dorun níná kí obìnrin máa wọ ṣòkòtò àbí yẹ̀rì péńpépéńpé bíi pátá lásán lọ sí orí pẹpẹ ìwàásù ìran ìkábodù ni ìran tí a wà yìí àwọn mìíràn ò tiẹ̀ dáwọ́ dúró nínú kákóyẹ tíṣẹ́tí àti ọrùn mọ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí kó sí ọrùn ẹsẹ̀ tí ẹ bá sì wá bá wọn sọ̀rọ̀ ó wọn á ní ẹ ò lajú ni ẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ sí London kí ẹ wá wo bí a ṣe ń múra níbẹ̀ ohun tó sì dá mi lójú ni wípé Jésù tí mo mọ̀ yìí kò ní í wá láti wá kó àwọn tó ń bá yéré àti àwọn tó ń mùkùn nínú ẹ̀ṣẹ̀ lọ nítorí náà já ara rẹ gbà nínú ìwà wèrè

àyànfẹ́ ti ń gbàdúrà àti àwẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta hmm. nínú ẹ̀bùn tó wà lọ́wọ́ rẹ ni iṣẹ́ ìyanu àti ìwòsàn wà nínú ẹ̀ náà ni ìfèdèfọ̀ àti ìtumọ̀ èdè wà nínú ẹ̀ ni ẹ̀bùn àsọtẹ́lẹ̀ wà mo ti ti pàṣẹ fún Williams ọmọ mi tòótọ́ kó lọ fi five million naira ta ìdílé wọn lọ́rẹ hmm. nínú ẹ̀ náà ni ìbejì tó wà o tètè kíákíá kó lọ gbé àwọn ẹ̀bùn wọ̀nyí fún ìdílé àyànfẹ́ ó pẹ́ jù ní aago méje alẹ́ òní. dáná oúnjẹ ńlẹ̀ fún ìdí àwọ̀. o ò lè rí kọ́kọ́rọ́ yẹn o ò lè rí ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń wá nǹkan tí ò sọnù kiri wọ́n á sì máa di ẹbí rẹ̀ ru ìgbàgbé wọ́n á máa wálé káàkiri wọ́n á máa ṣe hílà ìlú wàhálà káàkiri wọ́n á sì máa làágùn lórí nǹkan tí ò sọnù tán wá kiri wọ́n á sì ní mọ̀ wípé èmi ọ̀tá ìdílé èmi mo mú kinní ọ̀hún ìdí pàtàkì tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé kí n lè gbáyán pọnyánrin èdè àìyedè àìsọ́ra ẹni yé sílẹ̀ nílé wọn ọ̀pọ̀ ìdílé ni mo ti ṣe bẹ́ẹ̀ lo ọgbọ́n àyíníke àti àrékèrèkè yìí ni mo ti fi tú wọn ká wọn sì fura sí ni o dípò èyí tó jẹ́ pé ó yẹ kán máa gbàdúrà kán fà mí tu kúrò nínú ọkàn wọn kán bá mi wí dáadáa nínú àdúrà wọn máa di ẹ̀bi rẹ̀ ru ìgbàgbé wọn ní gbàgbé ló ṣe wọ́n my dear mo ti rẹ́dì fún oúnjẹ o. ìṣẹ́jú mẹ́wàá péré ló kù fún ìdílé yìí láti gba ìbùkún wọn. àní ìṣẹ́jú mẹ́wàá péré ló kù kí ọwọ́ wọn kó tẹ èrè ayé wọn. mo sọ́rí díà ẹ má bínú mi tètè rí kọ́kọ́rọ́ store ni but in the next twenty minutes oúnjẹ yẹn máa rẹ́dì ó kù ìṣẹ́jú márùn-ún péré kí ọwọ́ wọn tẹ eré ayé wọn. ayọ̀fẹ́ ìka lóbìnrin rẹ yìí o ìka ni kì í ṣe èèyàn dáadáa kódà àjẹ́ gangan ni bó ló ṣe lè fààyè gba oúnjẹ rẹ kó pẹ́ tó báyìí ṣé ó ti gbàgbé pé òṣèré torí òkèdè ni lẹ́yìn ààwẹ̀ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta àwẹ̀ àdàdúrà bíríbírí ọlọ́jọ́ mẹ́ta ìkànnìṣẹ́ ẹ bàjà bàjà ẹ lù. ẹ̀mí wípé ẹ̀ ti dáná ẹ̀ after three days three good days of marathon fasting ẹni ẹ̀ ti dáná ẹ̀. ẹ má bínú díà oúnjẹ yẹn máa rẹ́dì very soon but kó tó rẹ́dì bóyá kí n fún yín ní mm, soft drink pẹ̀lú snacks tó wà ní ìyẹn nǹkan. it's okay I know mú I ẹ ti ti lọ mú wa ti ojúlówó kìrìsìtẹ́nì ni àwọn eléyìí o wọ́n jáfáfá wọ́n wẹ̀ wọ́n yán káìnkáìn wọ́n ti ṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ń dojú ìdílé bolẹ̀ àní wọ́n ti ní ìṣẹ́gun lórí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó ń pa nírun ìṣẹ́jú kan péré ló kù kí ọwọ́ yín tẹ ilé ayé yín sójú ẹ fọ́ sójú ẹ tún fọ́ ni ní ìpín lọ́sẹ̀ gangan òògùn rìnnà mọ́ ó wá da oúnjẹ oúnjẹ tèmi ó jẹ oúnjẹ tèmi ó jẹ ó wá dálẹ̀ ó sọ mí dájá ẹ ó sọ mí dájá wọ́n ó ti yà wèrè ọ̀dẹ̀ ni ẹ ọ̀bẹ. what dear láti ẹnu yín kí ló dé gba ìsù láyè kírú ọ̀rọ̀ báyìí máa jáde lẹ́nu yín. you are the devil you are the devil ìwọ gẹ́gẹ́ lè sùn ìwọ lè sùn inú lẹ́yìn ìwọ lè sùn ìwọ lè sùn tó fẹ́ destroy family ìwọ lè sùn tó fẹ́ destroy home ìwọ lè sùn tó fẹ́ destroy life ìwọ gẹ́gẹ́ lè sùn. Jackie. good news máa fún ẹ ni pé ìwọ ìwọ lè sùn ìwọ ìwọ ìwọ àti death ṣe o èéṣe tí alágbára ń ṣubú tí ohun ìjà sì ń ṣègbé. Hmm, ó mà ṣe o ogun mi bọ́ nínú ayé àyànfẹ́ nígbà tó kú dẹ̀dẹ̀ kí ọwọ́ àyànfẹ́ tẹ̀lé ayé rẹ̀ ó mà ṣe ó yá ìwáńgẹ́lì oníbùkún mi gbé gbogbo ẹ̀bùn àti ìbùkún náà lọ sí ìdílé àdúrà gbèmí tó ti ń gbàdúrà láti ọdún kẹwàá sẹ́yìn fún ìbùkún mi ó yá. àdánù ojoojúmọ́ àti ṣẹ́gun ní ìgbẹ̀yìn gbẹ̀yìn o wo ògiri ààbò àyànfẹ́ òdìwọ́ lulẹ̀ pátápátá jẹ́ ká sáré tètè lọ bá dá ló dojú kọ́ odò ronú gbúwàdà ó yá. Where am I? Huh? Where? Ah. Huh? What? Yeah! Please, please shoot him, please. Please. Oh, <laughs> please. All <laughs> over. ah, please. Ah, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. wow. Yeah. What? Uh, jẹ̀bi tán lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbọ́ tí nǹkan dùn mí ní ibi àyà mi ní apá ọwọ́ òsì báyìí ìgbà tí dókítà ṣe àyẹ̀wò ó ní hypertension. bọ̀dá mi bọ̀dá mi báwo ni inú ṣe lè bí yín tó bẹ́ẹ̀ yẹn tóbi tẹ́ ń gbáyàwó yín lójú ẹ bọ̀dá mi òun lẹ wá sọ ní ìsìn báyìí pé dókítà sọ wípé ẹ hypertension ẹ ha bò dá mi. mi ò sì tí ì kí o káàbọ̀ Stella àti pé ibo lọ lọ láti yọ gbọdún yìí ẹ ẹ bó lọ ṣe ṣe wọn ọ̀nà dé dé hospital yìí. anyway àlàáfíà ni mo wà ẹ má bínú wípé láti oyè jọ yìí pé mi ti ẹ̀kàn sí yín rárá èyí mo wá sílùú yìí láti Kaduna láti wá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àti láti wá dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrà yín gbogbo wàásù yín lórí mi ah in fact gbogbo àwọn iṣẹ́ takuntakun tẹ̀mí tẹ́ lórí mi kò já sí asán èmi ti di ọmọ Ọlọ́run báyìí. what? ti di kí. fifty thousand naira wàhálà dé mo ti gbé mo ti gbé mo ti gbé mo ti gbé mo ti gbé o ẹ pa mi kéèyàn kan ti ẹ pa mi ẹ pa mi wá fifty thousand naira bó mo ṣe fẹ́ ṣe four hundred fifty thousand naira kéèyàn kan pa mi o yẹ four hundred fifty thousand naira àdìkẹ́ yóò fọ pàdé sẹ́ pàdé sàkẹ́sẹ̀ la ẹ má gbọ́ ní ṣe ó wà àti one hundred and fifty thousand. sorry sister ah sorry èmi ni mo ṣe báàgì yín gbé dípò ti tèmi ìgbà tí mo yẹ̀wò tán ni mo rí pé kì í ṣe báàgì tèmi ah ẹ jọ̀ọ́ ẹ má bínú mo rí owó yín nínú rẹ̀ mo dẹ̀ tí mo padà wá bó ṣe wà. Ah! ẹ ṣe ẹ ṣe gan ni ah! ṣé pé irú yín sì tún wà ní kọ́ńtírì yìí ẹ rí báàgì mi pẹ̀lú one hundred and fifty thousand ẹ dẹ̀ mú wá bẹ́ẹ̀ ah this is unbelievable. èmi kọ́ ló ṣe jésù nínú mi ló ṣe é mo ti mú kún nínú agbami ẹ̀ṣẹ̀ rí mo ti rì pátápátá sínú kòtò ayé nígbà kan rí ṣùgbọ́n ọ̀gá mi ọ̀gbẹ́ni àyànfẹ́ olúwa dérìntàn ó wàásù fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí mi ò kọbi ara sí ìwàásù wọn kódà mo fẹ́ kí wọ́n máa fẹ́ mi ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ ẹ̀wẹ̀ wọ́n dá wọn dúró lẹ́nu iṣẹ́ nítorí wípé wọn kò gbọ̀jẹ̀gẹ́ mr àyànfẹ́ olúwa adẹ́rìntàn wọn ò ṣàròyé bẹ́ẹ̀ ni wọn ò bínú jẹ́ nígbà tí wọ́n dá wọn dúró lẹ́nu iṣẹ́ mo rántí ọjọ́ burúkú ọ̀hún nígbà tí wọ́n lọ tí wọ́n sọ wípé Janet ohun tí ó burú jù lọ tí o lè ṣe sí ara rẹ ni wípé kí o má fàyè rẹ fún Jésù mo bì ọ́ fi ayé rẹ fún Jésù ó dìgbà kan náà àwọn ọ̀rọ̀ wọ̀nyí wúwo ó sì gún mi lọ́kàn púpọ̀ tó bẹ́ẹ̀ tí mo kúnlẹ̀ gbàdúrà tí mo sì fàyè mi fún Jésù. Mr. àyànfẹ́ adẹ́nìtàn tó ṣiṣẹ́ ní babaláke consult rí ẹgbọ́n mi nì ah! ṣé wípé ẹ̀gbọ́n yẹn ni ọ̀gbẹ́ni àyànfẹ́ olúwa adẹ́rìntàn ah! ènìyàn ọlọ́run tó ṣe mú yangàn ni wọ́n sísà ẹ jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwọn. Ah. Hmm. àsìkò ti wá tó fún mi láti fàyè mi fún Jésù. Olúwa. pé Janet Janet ti dàtúbí Janet. nísìn. my dear meet my brother Ayọ̀fẹ́ Olúwa bọ̀dá mi ọkọ mi nìyí Dr. Òtítọ́lójú Wilson àwọn ni ọ̀gá Òtítọ́lójú medical center ọmọ mi ni ọ̀pọ̀ olúwa Tèmítọ́pẹ́ Wilson. kàkàlẹ́sà ìyàwó mi ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa yín fún mi. bọ̀dá mi báwo ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Jésù nísìnyí. níwọ̀n ìgbà tó jẹ́ pé o ti gba ìbáṣepọ̀ láàrin ìwọ àti ẹni àmì òróró olè láti mẹ́hẹ pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti wá ní oore ọ̀fẹ́ ní ìsìn láti ṣe ohun tó wù wá pẹ̀lú ẹ̀mí rẹ̀ ó kù ní ọjọ́ mẹ́ta sí àsìkò yìí o àwọn dókítà ó dẹ̀ máa ṣakitiyan láti ṣe ìtọ́jú rẹ̀ síbẹ̀síbẹ̀ pàbó ni akitiyan wo já sí torí pé kíni kò sí oògùn òyìnbó fún ọfà inú ẹ̀mí. E ìwòsàn kankan ò sí ládọ̀dọ̀ oníṣègùn òyìnbó fún ọgbà inú ẹ̀mí àjálù ojoojúmọ́ o ó yá ta lọ́fà ta lọ́fà méjì èmi ní ọfà arọpárọsẹ̀ kò ní wá ta lọ́fà kò dérò ayé kò dérò ọ̀run. wọ́n máa jẹ́ kó sọ̀rọ̀ o má jẹ́ ó lè sọ̀rọ̀ mọ́ kó bá a lè gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. sínú arábọ̀ àyànfẹ́ tó gbìn sínú arábọ̀ àyànfẹ́ tó gbìn sínú ọkàn bọ̀ àyànfẹ́ tó gbìn sínú ẹ̀mí bọ̀ àyànfẹ́ gbogbo àwọn pẹ́rísẹ́tì tẹ̀mí àwọn ará síríẹ́nì tẹ̀mí gbogbo àwọn èròjà èṣù nínú ayé àyànfẹ́ kí ọlọ́run bá wà fún àwọn tútù gbogbo tí gbogbo yóò dúró. ọlọ́run kò gbẹ́ kò sí ntàdúrà ò lè ṣe àdúrà lè ṣe ohunkóhun ohun gbogbo làdúrà lè ṣe ṣùgbọ́n ẹkún kò lè gbà wá àdúrà nìkan ló lè sọ òkè ìṣòro wa kó sọ di pẹ̀tẹ́lẹ̀ mẹ́díà ẹ má sunkún mọ́ torí pé lásìkò tí nǹkan bá dùn kí ni a kí ló yẹ ká ṣe ká gbàdúrà lásìkò tí nǹkan bá sì ṣe bẹ́ẹ̀ pọ́n ń bà ẹ́ jẹ́ lọ kí ló yẹ ká ṣe ká gbàdúrà nítorí pé àdúrà kò lè já wa kulẹ̀ kò lè já wa kulẹ̀ rárá mo fẹ́ràn yín mo nífẹ̀ẹ́ yín gidigidi gan mo sì fẹ́ kí ẹ mọ̀ pé nípasẹ̀ Jésù Kristi mo mọ̀ pé a mọ̀ sàṣeyọrí sẹ́yìn orúkọ Jésù children to also pray. With Jesus, we can make it. With Him, we know we can stand. No matter what may come our way, our life is in your hands. With Jesus we can make it. With Him we know we can stand. No matter what may come our way, our life. Má jẹ́ kọ́kọ́ mi ó kú. Má jẹ́ kọ́kọ́ call ó kú. má jẹ́ kọ́kọ́ mi ó kú má jẹ́ kọ́kọ́ mi ó kú má jẹ́ kọ́kọ́ mi ó kú. ẹ tú mi sílẹ̀ ẹ tú mi sílẹ̀ mi ti dé àbọ̀ ìrìn àjò tí ọlọ́run kọ fún mi láyé kí ni mo ti gbé ṣe nínú gbogbo nǹkan tọ́lọ́run tọ́lọ́run ni màá gbé láyé. ara ń bẹ tí mo fẹ́ da ara ń mo fẹ́ dá ayé mama pa kádàrá mi fi sílẹ̀ ẹ jẹ́ kí ó máa lọ ní àlàáfíà. a lè tú sílẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni àyànfẹ́ bíbélì sọ pé ó ní kò sí àlàáfíà kankan fún ẹlẹ́ṣẹ̀ torí náà àyànfẹ́ yìí ẹlẹ́ṣẹ̀ ni ìka ìrẹsì ni. ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ pa àtúnbí ni mí mo ti di àtúnbí láti ogún ọdún sẹ́yìn mi kì í jalè mi kì í gbóbìnrin mi ì parọ́ bẹ́ẹ̀ ni mi kì í mutí mi ì mu sìgá mo sì máa ń gbàwẹ̀ mi déédéé mo máa ń gbàdúrà lójoojúmọ́ irọ́ lẹ pa. bẹ́ẹ̀ ni òtítọ́ ló sọ mo ti yẹ ìwé àkọsílẹ̀ rẹ̀ wò fínífíní ohun gbogbo tó wí bẹ́ẹ̀ ló wà nítorí náà ẹ fi sílẹ̀ kí ó máa lọ ní àlàáfíà. àyànfẹ́ o aláàlè ìtúsílẹ̀ sẹ́ torí wípé ẹnikẹ́ni tó eléyìí àyànfẹ́ ó tiẹ̀ ti já ọgbà dandan sí ni kí ejò ó bù sán. bẹ́ẹ̀ ni kí ni ìyẹn túmọ̀ sí. ó dáa kí wàá láwọn eléyìí. mo gbé mo gbé àwọn alágbára tó ń gbénú mi nìyí. ìwà rẹ wo ìwà rẹ ó dúró lórí ohun tí àwọn alágbára tó wà nínú ọkàn rẹ yìí bá sọ. ẹ̀yin alágbára inú ọkàn àyànfẹ́ ẹ sọ̀rọ̀ jáde. mi ni omidan ojú kòkòrò. látijọ́ tí mo ti bí àyànfẹ́ ni mo ti kó sí lọ́kàn mo máa ń fẹ́ kí nǹkan ṣàjẹsẹ̀ mi lójoojúmọ́ bó tilẹ̀ jẹ́ pé mi ò jalè rí mo máa ń fẹ́ kí nǹkan ṣàjẹsẹ̀ mi mi ò níṣẹ́lọ́rùn nínú nǹkan tí Ọlọ́run fún mi mo máa ń fẹ́ kí nǹkan ṣàjẹsẹ̀ mi di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àyànfẹ́ ò tí ì fi àdúrà fà mí tu kúrò lọ́kàn rẹ̀ mo lè kú pẹ̀lú rẹ̀ èmi ni omigan ìfẹ́ ti ara mo máa ń lépa ìdúrádùn ẹ̀yìnfẹ́ lè fẹ́ gbàdúrà ṣùgbọ́n máa dì lọ́wọ́ ẹ̀yìnfẹ́ lè fẹ́ wàásù ìrere ṣùgbọ́n máa dì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti wà nínú ọ̀run àpáàdì nítorí iṣẹ́ mi nínú ayé àyànfẹ́ mo má àyànfẹ́ kó fẹ́ràn obìnrin àmọ́ kì í tí bọ́ kankan nínú wọn ṣe àyànfẹ́ kò lé mi jáde nínú ọkàn rẹ̀ a sì lè jọ parun nínú ọ̀run àpáàdì. orúkọ mi ni ọ̀gbẹ́ni ìgbéraga àyà mi kò fẹ́ kí ẹnikẹ́ni ó rí mi fín rárá bó ti wulẹ̀ ó mọ̀ mo máa ń fẹ́ ká yẹ mi sí ká sì bọ̀wọ̀ fún mi níbi gbogbo tí mo bá ti bá ara mi mo kórìíra ìbáwí mo lè fẹ́ kí gbogbo èèyàn ó tẹríba fún mi àìsàn yóò máa tú ru ara mi jáde àyànfẹ́ ò mọ̀ pé mo wà nínú ọkàn òun torí mo rọra farasin bí oró ìsìn nínú ọkàn àyànfẹ́ lọ́hùn-ún èmi gan ni ó rán àyànfẹ́ lọ sí ọ̀run àpáàdì. mi ọ̀gbẹ́ni ìbínú lóòótọ́ èmi ni mo ké èmi ni ó kéré jù lọ nínú àwọn ogun tó ń ja àyànfẹ́ ṣùgbọ́n èmi ló lágbára tó sì burú jùlọ èmi ni okùnfà tó fa agbómi sómi òtó tó wà láàrin àyànfẹ́ àti ìyàwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àyànfẹ́ ti gbìyànjú àti fọwọ́ bò mí mọ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mò ń lù jáde láti inú ọkàn rẹ̀ tí kì bá ṣe èmi ìbínú tó wà náà ayé àyànfẹ́ mi àyànfẹ́ ìbá di àké ìjà ńlá lọ́wọ́ Olódùmarè èmi gan ló jẹ́ kó di ààbò tó yí àyànfẹ́ ká wó palẹ̀ tútù inú mi dùn gidi gan pé mo ti parí iṣẹ́ ránṣẹ́ mi náà ayé àyànfẹ́. ẹ ààbò látòkè wá ṣé ọ náà rí báyìí ní ìsìn pé kò sẹ́jọ́ mọ́ ṣé ẹlẹ́ṣẹ̀ láà àyànfẹ́ ni àbí èèyàn ọlọ́run pẹ̀lú gbogbo àwọn alágbára tó kó sínú ọkàn yìí sọ fún mi jẹ́lẹ́sẹ̀ láàpẹ́ àbẹ̀ èèyàn ọlọ́run ìdá ààbò ládòkè wá dá mi lóhùn. Stella lóòótọ́ ìní ẹ̀mí òkùnkùn bá ẹ̀gbọ́n rẹ fínra ṣùgbọ́n ọlọ́run sọ fún mi wípé yóò yé o tí o bá lè lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí o fi òróró yìí kùn ní orí àti ẹsẹ̀ ah, ọmọ mi sáré lọ bá ah, ẹ ṣe màmá Stella Stella o gbúdọ̀ débẹ̀ ó pẹ́ jù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí àkókò tá a wà yìí kò rí bẹ́ẹ̀ yóò pẹ́ jù. màmá ẹ ṣe taxi driver ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ èmi lọ sí metropolitan medical center ẹ ẹ eh, kò sí problem five hundred naira ni mo máa gbà o. ló ah, máa san one thousand. àyẹ ah, eh, wọlé. jọ one thousand ni màá sọ sí ilé ẹ má gbé yìí kúkọ mọ ilé ẹjọ́ ẹjọ́. Stella àbúrò rẹ kò ní lè dé ilé ìwòsàn pẹ̀lú ìgò òróró tá a ti yà sí mímọ́ ni ìṣẹ́jú mẹ́wàá péré ló kù fún ọ láti lò lórí ilẹ̀ alààyè. ṣẹlẹ̀ kí ló ah! ẹ wo padà kò lè jẹ́ nǹkan tó lè pọ̀ mú bọ̀ yóò ṣiṣẹ́ madam yóò ṣiṣẹ́ ìgbàjọ. gẹ́gbà ẹ tètè dẹ́kun à gẹ́gbà ẹ tètè à kò ṣe kàn á. madam come. madam i'm coming. ọ̀kadà ọ̀kadà ọ̀kadà. Ah. The money, the money is 150. 150, no problem. No problem. Oh, oh, oh, oh. yìí ti gbàgbé àná ẹtí wọn ni wọn sílẹ̀ sá. Ah! Ah! ó ga o. Where's the anointing oil? The anointing oil, please. Ah, anointing oil. Yeah, my God. Yeah ẹ̀gbọ́n mi ọdún tí o yà ẹ̀gbọ́n mi yé àyòkó ibà mi wá ọdún tí o àṣẹgbọn mi máa wá kú ní báyìí wò lọ ọdún tí o ẹ̀gbọ́n mi yé àmúkú fẹ́ wá sí báyìí wò lọ. àyànfẹ́ ìṣẹ́jú márùn-ún péré ló kù tó ń lò lórí ilẹ̀ alààyè o ṣùgbọ́n kó o tó gbẹ̀mí mi jẹ́ ń fi hàn ohun tó yẹ kó o dà ká sọ pé ẹsẹ̀ rẹ ti dúró gbẹngbẹng nínú ìgbàgbọ́ tó sì ìgbàgbọ́ rẹ mú tó yẹ ẹsẹ̀ wo ọlọ́run ti pinnu pé ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn oníwàásù àgbáyé ògo rẹ àti ẹwà rẹ àti ìbàmì òróró yàn tọ́lọ́run gangan fún ọ àtọ́dún tó ń bọ̀ ló jẹ́ kó bẹ̀rẹ̀ sí bú jáde kí gbogbo èèyàn rí ṣùgbọ́n gbò odi lè ṣàṣìṣe tó ti fọwọ́ rẹ gbáyàwó rẹ létí ọ̀rọ̀ rẹ wá sú ọlọ́run pátápátá ó wá pinnu lọ́kàn rẹ̀ pé òun ó gbé ògo rẹ òun yóò gbé àmì òróró yàn rẹ àti ipò rẹ òun ó gbé fẹ́lòmíràn ọ̀hún àmì tó gbé fún ni wà á gbé fún arákùnrin àdúrà gbèmí sórí ó yẹ kó wàásù gẹ́gẹ́ bí nǹkan tó wà nù ọkàn ọlọ́run sí ọ tó sì yẹ kó lórílẹ̀‐èdè ayé ṣe ó yẹ kó wàásù ní orílẹ̀‐èdè méjìléláàádọ́rin ní gbogbo àgbáyé yìí ẹ ṣùgbọ́n o ti pàdánù yẹn o ti fún àdúrà gbèmí ó yẹ kó jèrè ọkàn mílíọ̀nù márùndógún okòóléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lọ́nà ẹgbẹ̀rún ọkàn ló yẹ kó di jèrè fún ẹni àmì róró ni mo pàdánù ipò yẹn pàdánù rẹ̀ fún àdúrà gbèmí ọlọ́run tún pinnu pé ó kọ àwọn ìwé tó lágbára nípa ìsọjí lórí ilẹ̀ alàyè ó kọ méjìléní ọgọ́fà síbẹ̀síbẹ̀ náà ìyẹn ò ká ọ léde kò ká ọ lérò ó pàdánù rẹ̀ fún àdúrà gbèmí nínú ètò ọlọ́run fún ọ ó yẹ kó o bímọ mẹ́ta kó o ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́rin àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì ńláńlá méjì ló yẹ fi dárúkọ rẹ o ní kankan báyìí gbogbo ẹ̀ ló ti fọwọ́ ara rẹ kó fún àdúrà gbèmí ó yẹ kó lo ọdún méjì lé ní àádọ́rùn lórí ilẹ̀ alàyè ṣùgbọ́n nísìnyí ọdún márùndínláàádọ́ta péré ló wàá lò ọdún márùndínláàdọ́ta ó sì wà á kù tẹ́ẹ́rẹ́fẹ́ ó kù ṣẹ́jú mẹ́ta péré tó lò ṣẹ́jú mẹ́ta yéé ọ̀sán àdílé wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ìwòsàn metropolitan. ẹ ṣe gan ni mo dúpẹ́ mi ò pẹ́ níta ti yín ni mo gbàgbé ẹ̀ sí ah, ẹ ṣe o. ẹ̀yin náà dá ẹ dá ẹ Doctor! Doctor! Doctor! He will not die. God has told me he will not die. I will anoint his head and his feet with this oil. Ah, Jesus ẹ̀yà ó ti fọ́ no, no, no. tó máa mú bọ̀dá mi padà wá sáyé ah, ah, àwọn ti fún un. Yọ̀bọ̀ wọ́pọ̀ òwúrọ̀ yẹn náà ti ti wọ́n lórí. àdúrà torí pé àwọn àdúrà kan jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ sí mi abíbélì tó wà lọ́wọ́ rẹ̀ sí sínú ìwé orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ìkẹrìndínlógún. èmi mọ iṣẹ́ rẹ̀ torí pé ìwọ ògbóná ìwọ òsì tútù èmi ìbá fẹ́ kí ìwọ gbóná ṣùgbọ́n nítorí pé òògùn náà sì tútù èmi á tú ẹ kúrò lẹ́nu mi yé nà kó sọ́ra lábẹ́ orí ọ̀fẹ́ torí pé ẹni tó ń dẹ́ṣẹ̀ ó dàbí ẹni tó ń doyin tí ó sì mú lẹ́sẹ̀kẹsẹ̀ àgbàgbé àdùntóyin ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àyànfẹ́ rí mo kìlọ̀ fún àyànfẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n kọ títí sí ìkìlọ̀ mi ìdí ni tó fi ti jáde lẹ́nu omi lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ọ̀tá ìdílé rẹ̀ sì gbà mú gbogbo kìrìsìtẹ́nì tí ó bá ń dẹ́ṣẹ̀ gbogbo kìrìsìtẹ́nì tó bá ń dẹ́ṣẹ̀ wọ́n lé bí kókó bá ń fẹ́rẹ̀ lẹ́fẹ̀ẹ́ àti ìtorí ìmọ̀lẹ́ àmọ́ ìtorí ìmọ̀lẹ́ ṣùgbọ́n àwùjọ kùnà láwùjọ́dọ̀ lọ bí a bá sì lọ sáwùjọ kùnà ara ẹni làá mọ̀ ara ẹni kó bá ní kó bá ní. àyànfẹ́ ò àyànfẹ́ ò fi àdúrà tí ó gbóná jẹjẹ mú ẹsẹ̀ fún ẹsẹ̀ ọkọ̀ gbogbo tó wà nínú ayé ẹ̀ kúrò kí ni tó fi di onílọ́wọ́ onílọ́wọ́ kìrìsìtẹ́nì lọ kìlọ̀ fún gbogbo àwọn kìrìsìtẹ́nì nínú ayé wípé èyíkéyìí tó bá ń dẹ́ṣẹ̀ mo ti jáde kúrò nínú mi mo sì ti wà ní ẹnu ìgbàkigbà mo sì lè ti jáde kúrò mo kìlọ̀ fún Victoria kí o má ṣe fẹ́ ṣùgbọ́n kọ́ títí di sí ìkìlọ̀ mi ẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ló jẹ lọ́wọ́lọ́wọ́ ẹni tí mo yàn fún láti ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ó sì dúró dè tí ó bá fẹ́. In Jesus' name we pray. Amen. Jesus' name we pray. Amen. Praise the Lord, everyone. Hallelujah. I want us to open our eyes. I want us to open our eyes. I want us to come together. Praise the Lord. Hallelujah. Mo gbúdọ̀ kí gbogbo wa pátápátá fún akitiyan wa láti rí pé a gbàdúrà láti gba ẹ̀mí arákùnrin wa là. Ṣùgbọ́n nǹkan tó Olúwa ń sọ fún mi ni wípé ká dáwọ́ àdúrà náà dúró. Ká má gbàdúrà mọ́ fún ẹni tó ń kú lọ, pásítọ̀, ká má gbàdúrà mọ́. Èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ mo ní nǹkan tí ọlọ́run wí ọlọ́run ní pé ká dáwọ́ àdúrà náà dúró mi ò lè máa bọ́lọ́run jiyàn ẹ jẹ́ ká lọ sílé wa ọlọ́run àwa pẹ̀lú wa God bless you. ìgbé ayé ẹ̀dá dàbí ìkùkù ni tó bá hàn díẹ̀ a sì parẹ́ lọ́gán. ìbànújẹ́ nípa ìgbé ayé rèé kò sẹ́ni tó mọ irú ikú tí ó pa òun kò sẹ́dá tó mọ àkókò tó wọ́n lọ. ẹ̀yin olùfẹ́ abánikẹ́dùn ìbéèrè tí ń dojú kọ rèé ǹjẹ́ tí kú bá pa ọ́ báyìí níbo ló ti lu ayérayé rẹ̀ ọ̀run ọ̀gbagbakúgba. Mm -hmm ọrùn ò lè gbà owó àti ẹsẹ̀ rẹ ọkàn rẹ afunfun níwájú olúwa bí ó wá ti gba ọlọ́run láàyè láti ṣiṣẹ́ abẹ nínú ọkàn rẹ láti sọ ọ́ di mímọ́ àti sọ àyà rẹ di funfun ó ṣe arákùnrin àyànfẹ́ ìyẹn ni kó o ti kú. akíkanjú oníwàásù ti lọ́rùn alákejì àyànfẹ́ afẹ́ràn rẹ̀ ó máa ṣe o a ó pàdé lẹ́sẹ̀ Jésù a ó pàdé ní ọjọ́ kan níbi táwọn ti ní pínyàwó a ó pàdé lẹ́sẹ̀ Jésù.

a ó rọ àwọn arákùnrin tó ń pa ṣẹ́ kíni nǹkan kíni sí tó ń pa nírun kọ̀lọ̀kọ̀lọ̀ ni kíni nǹkan bí nǹkan tó ń pa níṣẹ́ o kọ̀lọ̀kọ̀lọ̀ ni kíni nǹkan ráńdù tó ń pa nírun kọ̀lọ̀kọ̀lọ̀ ni ohun tó lù wá kan tó gbà láyé o ikú ló fi ń pa lóyún ohun tó lù wá